I mean, more. ní bàbá ti gbọ́gbé wọn lágìnjù ní bàbá ti gbọ́gbé wọn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ń kígbe lágìnjù lágìnjù ní bàbá ti dá wọn lọ́lá dá mi lọ́lá Jésù gbà mí láginjù ayé láginjù ni bàbá ti gbọ́gbé wọn libo ṣe ń tẹ́lẹ̀ máa ṣàdáyà máa káyà máa ràbà ṣe ń tẹ́lẹ̀ mú láginjù ni bàbá ti gbọ́gbé wọn àwọn ọmọ ìsírẹ́lì ò wọ́n ń kígbe láginjù láginjù. Oh, lẹ́kọ̀ọ́ mo ti jáde. okay. ṣùgbọ́n àwọn fúnṣọ́ ló sọ pé òun lọ. Ah. ìjọba mi gbé látọ̀pù wálé fún. okay. láginjù ni bàbá ti gbọ́gbé wọn láginjù ni bàbá ti gbọ́gbé wọn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n kígbe láginjù. bá mi sọ fún pé mo ti parí everything mo ti repair everything five thousand wálé ni kò gbé fún ọ oh. five thousand lówó ẹ kó dẹ̀ máa bá mi bọ̀ lọ́la wọn náà dẹ̀ máa bá mi gbà bọ̀ oh. five thousand naira. Um, jọ system mi ń kọ o ti bẹ mi parí system tèmi náà. minor ti nílé yẹn máa bẹ ṣe ń rọlẹ̀ má wọlé wọn lè ṣe tó bá ti jẹun. bẹ́ẹ̀ má pẹ́ o. láginjù ni bàbá ti dá wọn lọ́lá dá mi lọ́lá Jésù gbà mí láginjù ìran láginjù tó jù mí lọ tó ń jù mí nù táyé jù mí sí. láginjù tó jù mí lọ tó ń jù mí nù táyé jù mí sí. lẹ́kàn kí ló ń tiẹ̀ máa ń ṣe gan-an ṣé bí ìwé la ní awáká ní abẹ́gi bọ̀ àtìgbà tá a ti débi by game ló ń play kí ló ń ṣe ẹ́. ṣé mo sọ fún gbọ́n fẹ́ kàwé ni ṣé bẹ́ẹ̀ lẹ́bi tipátipá mú mi kúrò lọ́sẹ̀ ẹ́ mi sọ fún gbọ́n fẹ́ kàwé níbí náà abẹ́ kí mi jọ. lẹ́ẹ̀kan àwọn bẹ̀rẹ̀ sáà yeah i know ọlọ́run ló tẹ̀ mọ́ bó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ náà ní gbàtà wà lọ́ndẹ̀ lẹ́bù ó kàwé kankan nígbà tá àyókù ń kàwé eré ló ń ṣe káàkiri but still no ó dẹ̀ tún pass. but kí ló fẹ́ kí n máa dára mi láàmú fún ná ṣebí ohun tó ń kọ́ wa ò le ohun tó ń dẹ̀ máa set náà ò le ṣebí nípa kọ̀ǹpútà náà ni àbẹ́ẹ̀gẹ́ gbàgbé yẹn wọ́n máa gbàgbé yẹn jàre. òwúrọ̀ rẹ̀ yẹ́yẹ́ yàrá mẹ́rin kàtiwa má jẹ́ bá rojọ́ mọ́ o agún mọ̀ pé ẹ̀sìn mi lòun. ẹ̀yin lẹ́mọ̀jọ́ àbí òótọ́ dẹ̀ ni wọn ò kúkú ṣe farawé ẹ̀yin lẹ́mọ̀. wà á kó mi yọ kó mi yọ jésù ọmọ dáfídì wà á kó mi yọ àṣà ti kọ́ pé ẹni bá ké pe orúkọ olúwa fún ìrànlọ́wọ́ làwọn gbà làwọn ké èmi ó sì dáhùn lọ́rọ̀ rẹ wí mo ń bẹ̀ ọ́ o ẹlẹ́dàá mi wá kó mi yọ kó mi yọ láginjù yìí o jésù ọmọ dáfídì wá kó mi yọ wá kó mi yọ kó mi yọ jésù ọmọ dáfídì wá wá wá wá wá wá kó mi yọ. Ah. Again. Again? What are you talking about? Mo lálàá kan ni jàre. Okay, tell me about it. Mo lálàá pé mo bára mi láàrin àwọn kan nínú aginjù kan. Ó wá mú mi rántí àlá tí mo máa ń lá nígbà tí mo wà kékeré. Àlá yẹn dẹ̀ máa ń bà mí lẹ́rù gan. Even I was very young nígbà yẹn. Báwo ló ti máa ń lá àlá yẹn? Mo lè rántí pé aginjù tó ń jù ní lọ tó ń jù nínú láyé ń jù ní sí. aginjù tó ń jù ní lọ tó ń jù nínú láyé ń jù ní sí. aginjù wá gbà mí ò láginjù ọba ńlá. ọlálẹ́kan ọlálẹ́kan ọlálẹ́kan ọlọ́lẹ̀ kan kí ló mọ kó sunkún jáde látọjú oorun kí ló mọ. mo rò wọ́n kan tó wọṣọ dúdú. ọ̀rẹ́ àwọn kan tó wọṣọ dúdú. Hmm. ọ̀dà wo àlá lásán ni jàre ọ̀yá ọ̀yá oorun rẹ padà rọ̀padà àlá lásán ni wá gbà mí lágìnjù tá ti ṣẹ̀dá mi mọ́. ah okay tell me about it um mo rántí pé nígbà yẹn mo máa ń lá àlá yẹn continuously. Though mi ò kí sí láàrin wọn, but gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe ni mo máa ń rí. Hmm. Òun ló máa ń bà mí lẹ́rù tí mo máa ń fi sunkún jáde láti ojú orun. But nígbà tó wá di ọjọ́ kan. Ọmọ ní ọjọ́ ogún o, sọ iye tí mo ra ọmọ ni yóò jogún o iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ mi kúrò níyàn ọmọ lára ọmọ ni yóò jogún o iṣẹ́ ọwọ́ mi lákùrùbù tó Ọlálékan Ọlámilékan wo kò sí ìyọnu òní náà ni bàbá rẹ ti sọ fún mi péjọkíjọ tó o bá tó sunkún jáde látọjú oorun ọyẹyẹyẹ délẹ̀ ìjọkíjọ tó o bá tó sunkún jáde látọjú oorun ó ní gbé ọ lọ sọ́dọ̀ alábẹ́ kó lọ kán kọlà sí ojú rẹ ojú rẹ tó fi rírì kúrì tẹ mọ bí mo ti kó ọ gan. torí ọ̀rọ̀ rẹ tẹ̀ ti wá sú mi bíbí mo ti kó òye mi ẹ̀mẹ̀rẹ̀ ni ọ ni. tọ́wọ́ ní tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí àfi kó máa sunkún bí egbére kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹkún iná ni láì ṣàfiṣe ẹ kò sí ìyọnu lónìí ojú rẹ ò tó bá ti já sí báyìí tó já sí báyìí ò ní yé rí ò ní yé rí ìrìkúrì mọ́ ò ní kó mi wàhálà só ti yọ ọ̀ya ó ga o. wo bí mọ́mí ṣe mú mi lọ sọ́dọ̀ bàbá kan tó ń pè ní bàbá alábíọ́lá nìyẹn o bàbá yẹn ló kọ ilà wọn wà sí mi lójú láti fi stop àlá kí má bàa la mọ́ dóò ó ti ń parẹ́ torí ó ti pẹ́ gan. Ah. àtìgbà yẹn mi ò dẹ̀ yẹn mọ́ mi ò wá tún mọ reason tí mo tún wá ṣe ń la báyìí o after many years ó ti sú mi. but wait àwọn parent wọn lè find solution sí irú àlá báyẹn tó máa lá yẹn bóyá ó ní nǹkan ṣe life ẹ or not wọ́n kàn stop ẹ just like that. ah wọ́n kàn stop ẹ ni o. kò sí irú nǹkan tó máa sọ fẹ́ nìyí sórí àwọn ìṣòro báyìí Jésù nìkan ló lè bẹ handle rẹ̀ òun nìkan ló lè wá solution sí problem tó ń ṣe ọ́ yìí tó bá ready mo lè mẹ́lẹ́sẹ̀ lọ pásítọ̀ mi. o tún ti bẹ̀rẹ̀ rádaràda rẹ ṣé torí pé mo ti sọ̀rọ̀ fún báyìí kó máa sọ rádaràda ló kù. ṣùgbọ́n pé bẹ́ẹ̀ náà di ní last month ta fẹ́ ṣe exam tó sọ pé kí n ká lọ sọ́dọ̀ pásítọ̀ rẹ̀ kún gbàdúrà fún wa but nígbà tí mi tẹ̀lé ọ lọ ṣé mi pass. ìwọ tó ń gbàdúrà fún gan-an ó tún ní ìran kọ́ọ̀sì kan wo mi ní bìlíìfù ní gbogbo tíráṣì yẹn o mi bìlíìfù rárá. kò rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ mo máa ń rìnrìn tó mẹ́fà sí márùn-ún ṣùgbọ́n léyìí ọ̀kan náà mo ní àdúrà ìgbà. wo fi mí sílẹ̀ jáde gbogbo ohun tó ń sọ yẹn fi mí sílẹ̀ mò ń lọ sósẹ̀ tó bá ti wù kó bá mi lọ́sẹ̀ ní ìráyè àdúrà báyìí. Ah! àlá tó ńlá yìí ó lè ní nǹkan ṣe pẹ̀lú ayé rẹ o. iná hmm. gbà á máa bá sọ orí mi kò mi yọ kí n má ṣe ra láàgùn ju ayé. Hey, eh, eh, hey, eh, hey, hey. orí mi gbà mí òwe orí mi gbà mí òwe. ẹ kú iṣẹ́ oníbodè atọ́nà ẹ kú ìgbáradì a ní pẹ́ ní àlejò tuntun láìpẹ́ yìí o alákòóso hmm? bí ọjọ́ wákàtí àti ìṣẹ́jú mélòó ló kù tí àlejò náà fi dé bá wa nínú. <laughs> wo ohun gbogbo tó o nílò láti mọ̀ nípa àlejò tuntun yìí òun ló bẹ nínú aṣọ ìmọ̀ yìí gbà. atọ́nà ta ni àlejò ọ̀hún gan. oníbodè nínú àkọsílẹ̀ owó mi yìí ọkùnrin ni oríkì rẹ̀ a máa jẹ́ àdìgún nígbà tí orúkọ rẹ̀ ń jẹ́ ọlálékan ọmọ bọ́lárìnwá. ṣùgbọ́n ṣá o ìgbà wo ọjọ́ wo wákàtí wo làlejò ọ̀hún gan bọ̀ kò mọ̀ pẹ́ rárá mọ̀ ṣé bí òní ni ọjọ́ kọkànlá oṣù kẹrin ẹni tá a sì ń wí yìí a bí ní ọjọ́ kejìlá oṣù kẹrin ní aago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbà tí ó bá fi dìwòye ọ̀la yóò dé bá wa lọ́dọọdọ <laughs> yìí náà ni. bẹ́ẹ̀ ni. a kú múra sílẹ̀. a kú ìgbáradì. <laughs> jésù yìí ó dákun gbà mí òwe láginjù ni bàbá ti gbọ́ gbé wọn. ọ̀gbẹ́ni dá lóhùn. ló ń ṣe irun lé báyìí gan-an. alakọrin ó ti gbàgbé fóònù ní bẹ́ẹ̀ di rẹ̀. ọ̀dà lóhùn alákọ̀ọ́gbẹ̀gbẹ̀ lóhùn tiẹ̀. ọ̀fà yà wọ̀tà tó mi ẹ̀ tó Lágìnjù ni bàbá ti gbọ́gbé wọn. Bọ̀bọ̀ ánsà náà àti wọ́n ṣẹlẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì. Mi ìrànwọ́ ọ̀dọ̀ ṣe pọ̀ mọ̀ pé mo ti máa kó wọn sínú báàgì mi. À ń gbé wa lóòjọ́. Let's go. Okay. Happy birthday to you. Happy birthday to you. Ọmọ wa ah, sí ọlọ́yọ̀ ẹ̀ ìbáṣepọ̀ yòókù wa ló sẹ̀ ọmọ wa nà tiẹ̀ tẹ̀. Mo ti jẹ́ kí tutù báyìí, màá ní láti lọ change ọlọ́jọ́ mi ó yà náà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó yà pẹ̀lẹ́ àwọn ah, ọmọ ah, ó pàǹgẹ̀ omi ẹ̀ jó alakọ̀rí abẹ́ká <laughs> ṣe jọ alakọ̀rí dá ló jọ. dá mi lọ́lá Jésù gbà mí lágìnjù ìran lágìnjù tó lọ tó ń jù mí nù táyé jù mí sí lágìnjù tó jù lọ tó ń jù mí nù táyé jù mí sí. àkókò tó wà yìí o níwọ̀n ìgbà tí ò ní jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹrin tí a sì ti wà ní aago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n pe ìṣẹ̀dá ìwọ àdìgún ọlálẹ́kan ọmọ bọ́lárìnwá sínú agijù ìran rẹ tí n bá ti ń lu aago yìí aago ìtọ́nà ló jẹ́ fún ọ bó bá ti ń ró kó o máa tọ̀ mí bọ̀ ní wàrà ọlálẹ́kan o ọmọ Bọ́láníwà àdìgún ọlálẹ́kan ọmọ Bọ́láníwà o ẹlẹ́kẹta rẹ rẹ o mò ń pè ọ báyìí kó o mọ jẹ́ mi ní òní àdìgún ọlálẹ́kan ọmọ Bọ́láníwà o má bọ̀. má gbà màmá gbá bọ́dé. káàbọ̀ o kú rìn káàbọ̀ sínú agejò ìran rẹ o sì tún kó ayẹyẹ ọjọ́ ìbí òní pẹ̀lú oníbòde àtọ̀nà iṣẹ́ kù sí ọ lọ́wọ́. àdìgún ọlálẹ́kan ọmọ bọ́lárìn wá èmi náà kí ọ káàbọ̀ sí agejò ìran yín àmọ́ o kó o tó lè wọ bí o ní láti wọ aṣọ ogun ìran yín tá a ti pèsè sílẹ̀ fún ọ. Hmm, ó dà bá wọn. gbà kó fi ọwọ́ ara rẹ wọ̀. àní o máa ma gbà eh, eh. orí ni màá ma gbà bọ́dé o. báyé bá fún ọ. sáré orí mi màá ma gbà bọ́dé béèyàn bá fún ọ nbẹ. o káàbọ̀ ọlálẹ́kan ọmọ bọ́lárìnwá oṣù kú ayẹyẹ ọjọ́ òní o káàbọ̀ sínú aginjù ìran yín. <laughs> Ah, ah, dúró mẹ́ ẹ fílẹ̀ o oh, ibo ló lérò pò ń lọ ayé ti sú àbí a jẹ́ wípé bí ayé ṣe sú ọ̀hún lónìí náà ló sì kú. ọyọ lẹ́nu àbí wo òfin àkọ́kọ́ nínú aginjù yìí ni wípé ẹnikẹ́ni tó bá gbìyànjú àti sá lọ ọjọ́ náà ni ó jáde kúrò láyé. ọyọ lẹ́nu wípé ó ti pòórá òun ti parí iṣẹ́ rẹ̀ láyé nù ó ti padà lọ sọ́dọ̀ adẹ́gà tó dá ẹni tó dá gbogbo ènìyàn wo bó o ṣe rí i tó ti kú níbí ẹ̀yìn bẹ́ẹ̀ náà ni wọ́n mọ ṣọ̀fọ̀ rẹ̀ nílé ayé àbí o fẹ́ rí ìwọ náà wò. yálà lójú ayé ló wà tàbí lójú oorun bóyá ó tiẹ̀ ń rìn lọ ní àbò ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ibi yòówù tó bá wà ohun yòówù tó bá máa ṣe ìṣẹ̀dá mi gbọ́ ooo mo ní má gbà á orí mi máa má gbà á bọ́dé mo ní o má má gbà á ooo mo ń bẹ̀bẹ̀ ní ìṣẹ̀dá mi màmá gbá bọ́dé. mo ní báyé bá fún ọ orí mi màmá gbá bọ́dé. béèyàn bá ah! fún ọ. orí mi màmá gbá bọ́dé. kí ló dé ọ̀gá bíríkìlà ìyá ọ̀gá bíríkìlà wá gbọ́ ẹnikẹ́ni tó bá gbìyànjú láti sá kúrò ní àyín ohun tójú wọn máa ń rí nù ọtí gbọ́ lọ jókòó níbẹ̀. orí mi máa gbà bọ́dé. mọ́ ọ lọ. kàn máa pa ọ́ lápá sáyé ẹ̀dá mi má sùn ooo káráyé má bà tiẹ̀ jẹ́ torí àpàsáyé. kó o sọ ara rẹ gidi ni o kó o má kọjá àyè rẹ so ráwọn tó wà ní ẹ̀yìn àtìgbà táwọn náà ti pé ogún ọdún náà ti wà níbí wọn ò sì yọ ẹnikẹ́ni lẹ́nu àyàfi yìí tó bá fẹ́ sá lọ tí ó fi kú ṣe ìfàjẹ́ wàá gbọ́ Ọlálékan ọmọ Bọ́lárìnwá ó ti wà nínú àgìjù ìran rẹ o ìlépa rẹ ìran rẹ ògo ìbáwáyé rẹ òun lèmi nílò lọ́wọ́ rẹ o nítorí pé ẹnikẹ́ni tó bá ti wo àyín ọjọ́ tán bá ti wọ bíbí náà ni wọ́n ti sọ ògo nù ọjọ́ náà ni ìran wọn parí ọjọ́ náà ni wọn jẹ́ ènìyàn mọ́ láyé láti òní lọ Ọlálékan ọmọ Bọ́lárìnwá ò jẹ́ ènìyàn mọ́ ìran rẹ ti pé láti òní lọ ògo bá wáyé rẹ mo sì gbà á lọ́wọ́ rẹ kó o mọ̀ lọ nínú ayé láì níran láì ní ògo kó o mọ̀ lọ pẹ̀lú ọwọ́ òfo. àpasáyé lọ́ọ́ ń pa ni. àpasáyé lọ́ọ́ ń pa ni orí mi máa gbà bọ́dé. kọ́ràn máa ṣàánú màá ní ṣe bí akọ́n kàwé ọ̀hún náà ni ta ló mọ ibi tí ó yọrí sí ọ̀tọ̀ ni kéèyàn gba sàtífíkẹ́ẹ̀tì kó tún ríṣẹ́ fi ṣe àwọn ẹlòmíì dẹ́lélé wọn ò tiẹ̀ rí sàtífíkẹ́ẹ̀tì yẹn fi ṣe nǹkan oore láyé ṣe bí kọ́lọ́ ń ṣàánú wa ni. mi ò kàwé mọ́ two years náà mo ṣẹ̀ṣẹ̀ lò mi ì kàwé mọ́ ah, mi ì kàwé mọ́ mi ì kàwé mọ́ mo ní o má má gbà ó mo ń bẹ̀bẹ̀ ní ṣẹ̀dá mi orí mi má má gbà bọ́dé. ọlálẹ́kan báyé bá fún ọ. ọlálẹ́kan kọ́ mi. orí mi má má gbà bọ́dé. ọlálẹ́kan béèyàn bá fún ọ. ọlálẹ́kan máa máa gbá bọ́dé o. Ah, ọlọ́run gbà mí lọ́wọ́ rẹ̀ oorun yìí náà ni láti kéke. òó ẹ ti bà fíìmù tí wọ́n wò jẹ́ báyìí dáre. fíìmù kí lo tún ń wò torí ọlọ́run ẹ wá gbà mí fíìmù wo lo tún ń wò. kí ló ṣẹlẹ̀ kí ló dé. mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni anda açınca önce bu. Ọlá lè kàn fún mo lọ́rọ̀ kékeré tí mo fẹ́ bọ̀ sí. kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ sọ. ọ̀rọ̀ iléèwé rẹ̀ yìí náà mo tún fẹ́ sọ. nínú owó sùnsùn tó olóòtún lọ iléèwé mọ́ yìí. wọn ọ̀rẹ́ rẹ̀ sì jẹ́ mọ̀ pé bó o ti mọ̀wé tó bí wọ́n ti ṣàlàyé fún mi èmi náà sì rí i láti kékeré bó o ṣe mọ̀wé tó nígbà mo sì lọ wò ó ìwé kíkà yìí lọ́nà rẹ ló sì wá yarí kanlẹ̀ pé ò lọ ò lọ mọ́ yìí dákun torí ọlọ́ọ̀ ọkọ mi ọkọ mi tí mo fẹ́ sọ gbọ́ mo mo gbè mí ní gàngàn gbọ́ tí mo fẹ́ wí yín tí mo fẹ́ sọ fún ìwọ náà wò látìgbà bàbá rẹ ti jáde láyé yín ni mo ti mo ti pinnu mo ti sọ ibi ọba lọ́ọ́ kàdé náà ní ní níjọ kàdé owó náà sì rí bí mo ti ń forí já pé tí mò ń forí já ọ̀pẹ láti jẹ́ pé kó o lọ iléèwé rẹ̀ owó náà rí kò sí ètò sẹ́yìn rẹ̀ bí mo dọ́dọ̀ báyìí tí mo bá gbowó n ó sọ fún ọ torí rẹ̀ iná ni dákun torí ọlọ́run ìyẹ̀rù ọlálọ́mí ọmọ abisujókọ ìjàkadì kátàkìtì lọ́rọ̀ ọ̀fà. mo ti gbọ́ dákun. mo ti gbọ́ yín ṣó mo ti gbọ́. ọlálẹ́kan ó mọ̀ fi mí sórí ìjókòó nù ọlálẹ́kan. àpàsáyé lọ́ọ́ máa ráyé ń pa ni àpàsáyé ooo lọ́ọ́ máa ráyé ń pa ni. orí mi máa gbà bọ́dẹ̀. ọlálẹ́kọ̀ọ́ ọkọ mi ọkọ mi ṣé kíákíá ni ọba sì jẹ́ ọ̀dọ̀ ọ̀la. ẹ wo màmí ọ̀rọ̀ yín ti sú mi. Ah! látìgbà tí mo ti ti iléèwé dé lẹ́ẹ̀ ti jẹ́ kí n gbádùn kí ló dé náà mo ní mi kàwé mọ́ ṣẹ́tì ẹ̀rí mi mò ń fìlú ilẹ̀ fún yín báyìí mò ń bá tèmi lọ mò ń fìlú ilẹ̀ fún yín ọkọ mi jọ yẹrù ọlálọ́mí ọmọ abísùjọ́ kọ dákun bọ́ ló ń lọ báyìí anywhere dákun ṣàánú mi ah, mo máa soríire o ìrètí kan ṣoṣo tí mo tó ń wò lójú ó tún fi mí lẹ̀ ẹ dákun kí n mo fẹ́ ṣe ah, ẹlẹ́dàá mi. àṣà àti kọ́ pé ẹni bá ké pe orúkọ olúwa fún ìrànlọ́wọ́ ọ̀la ògbà la o ké pè mí èmi ó sì dáhùn lọ́rọ̀ rẹ wí mo ń bẹ̀ ọ́ o ẹlẹ́dà mi wá kó mi yọ kó mi yọ láginjù yìí o. ìjáyà mi yabili ò wálẹ̀ ẹkùn ọkọ yabili o ṣeun kí ló ṣàlà. ọkùnrin ló ń ké sí wo fún mi bó ṣe máa fún mi yẹn ó ti yẹ ọ̀yà yàyà yàyà báńdì báńdì báńdì kí n gbé lura jàre ìgbẹ́kàn tutù náà ní kọ́lọ́ ń sàánú àti ẹ̀mọ́ ìgbẹ́ eh. sí ń lọ. òye wa ọjà ajégun òwò àgbẹ̀. Eh, àwọn bàbá olówó tí wọ́n ti wá ra eh. ilẹ̀ ládùúgbò tá a ti mọ ẹrú. àròyé tèmi gan ṣe látàárọ̀ pé àríkí ní àrígbà aráwò. yàbílẹ̀ àgbélé ìkéré o ti ń díwọ́ kú o. bínú wọ gbé wọn náà rí gbogbo ẹ̀ láṣà ń pa ìwà. o ṣe máa dọwọ́ rúfà. má bínú ìjáyà ìjáyà o ṣe ma tán olúwa ẹ ló mọ gbólú ẹ mọ́ra nìyẹn. má bínú má bínú. àwọn ọ̀rẹ́ máa padà change ọwọ́ ẹ̀ máa lọ ta lọ́rọ̀ gùn. ọkọ ya bíbí má bínú má bínú ọkọ mi wo ayé rí bákan àmọ́ kó jàre ẹ̀rí kò sí kò sí ọ̀n bá wa jà àrí kókó. gbogbo ẹ̀ náà la kàn rà kò séré inú ẹ̀ mọ́ jàre àfikọ́ lọ́n tún orílẹ̀-èdè ṣe ni o ni o máa gbóhàn ṣe kán. Ah, náà ni. ọmọ ọba kí ló ń ṣẹlẹ̀ wá ó ti tó bí oṣù mẹ́ta tí mo ti máa rí ẹ ládùúgbò yìí ṣé bíbá yìí ló ń gbé ni àbó máa ń wáyàn wá ni. alágbègbè àbí lọ́wọ́ ilé ìkẹ́ ẹ sọ fún mi mo ṣe jẹ́ wá ṣe. ṣeré ni ẹni àbòtẹ èmi jáyà ṣé wèrè náà ṣe é ṣe. orílẹ̀-èdè gbá ibi lọ́wọ́ mu. àlàyé kò ní bíbí lọ́jọ́. ìjayà ọ̀rá ah! yí ẹ lóde òní. yàrá kò. ọ̀rá yí ẹ lóde. èmi ìjayà. bàbá yín lè lé. bàbá wo àwọn yàrá mi alákìlì bá. tẹ́ ọ sì dànù. Ah! ẹni ọ̀rá yí ẹ lóde. eléyìí dé mi eléyìí kéré. bàbá yín lélẹ̀ bàbá yín. bàbá ta ni adé. lábẹ́tẹ̀ ìbàbá. ẹ bẹ kó mi báyìí. kó sì dáa kò sí nǹkan tó fẹ́. ẹ ẹ o ti yẹ ẹ ti price báyẹn o ọlọ máa jó o mọ eh. tí n bá pàdé ẹ. àbí kó máa dánú ẹnu yìí. ẹyẹ àti ta oh, ẹ máa rí mi wò mí o. ó ṣe ná kò sí wàhálà mo ti gbọ́ eh. yabili mo lè padà bọ̀ àbáwọ̀ tó ti yẹ. kó sì lọ abẹ́ ìrànlọ́ abẹ́ tó wá rí nǹkan báyìí tí mo bá fi side b tí mo fi kọ́ three bedroom flat then um, okay three flat yẹn máa dúró sí báyìí yáà ṣọ́ọ̀bù bíi mẹ́fà máa dúró síwájú then the gate yẹn ta ló ń pè yìí. wọ́n ń bá iṣẹ́ olónìí gbọ́ olónìí gbà wọ́n ń kọ́ ń parẹ́ wọ́n ń tẹ̀ sójú ẹ̀ ó nùnù wá ṣé kò ń ṣe pé ó yá wèrè ṣá tó o bá kó rárá da ikú lórí ilẹ̀ yẹn tí n bá yàbọ̀ ẹ̀ àìsú ẹ̀ wàá dẹni àgbégbìn no no no no no wà who are you ta ni ná ní orí ilẹ̀ ṣèǹdè mi fíjẹ́ mi kúrò <laughs> you must be joking in fact you are joking kémi kúrò ní orí ilẹ̀ tètè mi ẹni tó ń rẹ ń ṣe kò rẹ dáadáa padà lọ bẹ́ẹ̀ nìyẹn kò ní o ò jẹ́ ẹ́ what are you talking about are you, are, are you okay? ó <laughs> ẹ sọ fún mi pé ó mọ̀ mi àbí ó mọ̀ mi. wo wo wo wo wo wo mi ò mẹ́. ẹni tí ò mọ ọba náà ló ń fọba ṣeré ó dà tó bá tẹ wá mẹ́rin ṣé ó gbóhùn erin ni. wait ta ni ẹ gan. o fẹ́ mọ̀ mi àbí. ta ni ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ ẹ́ àṣàmú ló ń sọ̀rọ̀ wọ́n lọ́mọ tó máa já ṣàmù àti kékeré ló ti máa ń jẹun ṣámṣám èmi ní scars scars commodity ọmọ ológo tí ó kọ ọmọ irú mi ò kọ ọmọ mo scars gan ìbínú mi ò dẹ̀ náà so bad gan tó bá ń gbọ́ kàkàkà no be tọ́ ìnà ríu gan mi ò ń ṣe fake mo ríu gan o tó bá máa bá mi dùn wà fún rembrain tó bá fún rembrain máa fún yẹn kéèn ó ti yí ẹ so kó kó ṣe ẹ kó lórí ilẹ̀ yẹn torí tí n bá débẹ̀ ń sìn màá fẹ́ gba fọ́ ẹ lórí ni ògbó àbógbọ̀ yẹ sà yẹ sà. olóòṣì. mo mo mo ti gbọ́ sà yẹ sà mo ti gbọ́. ó dàbọ̀. Ah! scars yéé mo gbé mo gbé mo gbé o scars. láginjù ni bàbá ti gbọ́ gbé wọ́n. mọ̀lẹ́ náà àgbà wo ànábì bá wa ọ̀dọ́ bàbá ló fẹ́ sùn sáà tí kú mọ́lẹ̀ ànábì tiwa àwọn ọdún mẹ́rin kọjá kó máa lówó náà. àbá àbá ní òfẹ́ sàgbà tí obìnrin lọ rẹ̀ ń pọ̀ ṣáà beg you stars àbá ní òfẹ́. why you dey tell me say make i no first. why you dey tell me say make i no first. which kind level be that one now shebi i don tell you before mo ti ní ká máa drop life tàbá ti jáde báwo lè ṣe máa pa yẹn ni àwọn onímọ̀ náà ń ṣọlẹ̀ ọrọ̀ ajé là ń bá kiri mẹ́ lórí èlò lórí thirty k ẹ̀ dẹ̀ drop line fọmọ ọlọ́mọ. professor aba. ok tí kò wá ṣe máa sáré plant ọmọ ìbá yẹn plant yẹn táwọn kékeré bá fi gbọ́ pa drop ẹnìkan lára wọn ọmọ ṣe ọ̀la ni máa cause mẹ́. si àsàdéso ẹ mo like ẹ̀jẹ̀ gan mo lè gbẹ̀jẹ̀ lára èèyàn mo lè gbomi lójú èèyàn mo lè gúnyàn mo lè ṣáyàn bọ̀tá wá ń sọ̀rọ̀ ẹ̀mí ọmọ àná ò ẹ̀dẹ̀ wé sáì fọmọ ọlọ́mọ lórí thirty k sí sara ìwọ ni wọ́n ń ṣe wèrè one yourself sara one yourself ọjọ́ kọjọ́ tí any fokin body yín bá tún drop any fokin life ẹni ẹ̀rọ máa follow ẹni o àná de jókè mọ́ mi o scars ń sọ̀rọ̀ scars kọ́mọ́ di ti ọmọ ológo tí ó inú mi ò kọ́ mọ̀ mo scars gan ìbínú mi ò dé lẹ́sùn báyìí tẹ bá ń gbọ́ kàkàkà no be tọ́ iná rí ugan mi ò ṣe fake mo rí ugan ẹ ti mọ̀ o ẹ ti mọ̀ o so ṣé ẹ bá fẹ́ bá mi dìrò ẹ fúnra yín brain oh, tẹ́ ẹ bá fúnra yín brain má ṣe kí ni má fún ya yín ké ló ti yé yàrá yàrá. lùmọ̀ ọ̀rẹ́ wá ànábì tí a óyà bàbá àbọ̀ óyà ẹ̀ ẹ̀ bọ̀ mi ò fariwo ẹyọ fa five k kẹfí ten k tó kú lẹ fún mi. oya oya oya abúlá olè ẹjọ mọlẹ ọsà ọlọ alaye fa wa kí ló ṣe ya ẹṣọ bẹ́ẹ̀ rí. àfẹmọsẹ ta amọsẹ lóra lóra mo bẹ lóra lóra lóra mo yà yín bẹ wá wá wá yóò fẹ́ wo àwọn. orí mi gbà mí òwe orí mi gbà mí òwe. bàbá king kong. ẹ ọmọ ayé. Ah, ṣé ti gbọ́ tọmọ yín. àwọn wo ni. jẹ́ ń dọ̀. ẹ ló ṣẹlẹ̀. Ah, àwa la drop rẹ̀. ẹ. bẹ́ẹ̀ ni àwa la drop rẹ̀. jẹ́ ń dọ̀. Ah. ọmọ ta ti ń wá kiri láì mọye ọjọ́. ó ti lọ tipẹ́tipẹ́ ẹ̀ẹ́ ṣé pé yín ni. bẹ́ẹ̀ ni àwa ni. ẹ̀yin lè drop jẹ̀ drop ara bi. àwa ni o. ẹ̀dẹ̀ lérò pẹ̀ lè lọ bẹ́ẹ̀ náà ṣá ẹ máa rí wèrè bí mo pè ẹ bẹ́ẹ̀ fi mú péta ẹ lẹ ń ṣe gbogbo báṣàbáṣà yà bí ok kò sí problem ẹ kí ló lérò pa lè ṣe báyìí ní ìsìn torí pé èmi àtàwọn boys tó kọ àwọn agbóríwọ ọbẹ yẹn o. ẹ má lọ bẹ o. a máa dàbẹ́ tẹ irú. ẹ má lọ bẹ ẹ má lọ dán yẹn wò lásán àwọn boys ń fa kí lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ bàbá ẹ má lọ ṣe yẹn o ṣe ẹ̀mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ eh, ẹ̀yìn eh, tó bá ti di pé SARS tó bá ti di pé ó bá sùn ó ní eh, anybody tó bá fẹ́ mu ló lè ráyè wọlé sí lára ó yé yín báyẹn so nǹkan tó ṣẹlẹ̀ yìí pé tó bá ti di pé ó sùn à fún yín lọ́wọ́ ìgbà tẹ máa wá and then ìgbà táwọn boys sí lára and so tó fi jẹ́ pé ẹ máa lè ráyè mu ó yé yín báyẹn àmọ́ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ẹ má lọ bẹ́ ẹ má lọ sọ pé ẹ fẹ́ wá o. Spyro Spyro ó ti yé mo ti gbọ́ ẹ jọ jẹ́ kí n mọ̀ bí aago mélòó kan lọ̀gá yẹn gan máa ń sùn bí aago mélòó. kò ní táìmù kankan kò ní táìmù kankan ẹ òye yín báyẹn kò sí táìmù kankan pé ó máa ń sùn tó bá ti tó bá ti sùn èmi máa já yín tán máa já yín sí i. kò sí wèrè ìyáláyé everybody ó ti yé ẹ jádánù kúrò lórí aago mi jàre ọmọ àlè. bàbá o kò sí problem orí mi kò mi yọ kí n má ṣe rámáyé láàgìn ju ayé ọmọ ìjìnlẹ̀ rẹ máa ṣe yẹn màmá ni. gbàgbé yẹn jọ gbàgbé yẹn gbàgbé yẹn gbàgbé yẹn. ayé ṣáwó jáde ṣáwó ṣáwó. tẹ́ràn lélẹ̀ sàbáyé lélẹ̀ kò sí ọdún. ok. àwọn yóò ní ẹ ìtakùn àbí kí ló ń pè ìyá ẹ̀ sọ́mọ́ pé méjì la fi ṣé ní máa ń fọkọ́ mi náà tún máa fọ àbí this one dey mad. yakobo ọ̀gá mi. ládùúgbò mi èmi scars oh, scars kọ́mọ́ ní tiwọn ológun tí ó kọ́ mọ́ irú mi ò kọ́ mọ́ wọ́n scars gan irú mi ò dẹ̀ náà ṣe ó bá àdúrà ṣe ń bẹ́ẹ̀ ni. ok mi bá wèrè wa o mo dé site tó ti ń ṣe foundation sí ní site yẹn mo fẹ́ gbówó rẹ̀ lọ́wọ́ wọn ọlọ́run jẹ́ kó yẹ mi fáwọn wèrè kan ti wá mo yẹ kó yẹ jíwèé yá ìrẹ́ ló máa jẹ kí ló ṣẹlẹ̀. bàbá bàbá bàbá Baba. bàbá àwọn àni káwọn tó náà káwọn ṣe káwọn ṣe kí ni ẹ fún wọn àbí àṣà ah. jẹun. mo fà wọ ẹ lọ́jọ́ jẹ́ tó tọ́ discard yà á ní bẹ́ẹ̀ ṣá. lọ́jọ́ ti bàbá ta wa sórí ẹ̀ ń gbalẹ̀ sórí ẹ̀ ń gbalẹ̀. Ah, ẹ jẹun àbárò first náà dábàá jẹun ẹ lọ ṣiṣẹ́ náà ṣe ń ja wèrè débi bá ń pàyà yín ẹ lọ jó ìránṣẹ́ àti kẹjọba kó búlọọkì náà wáyé tó jẹ́ ṣé tẹ́lẹ̀ dà yín ọ̀fun mi lọ́rùn jù mọ́ ok ẹ mọ̀ pé ló ṣẹlẹ̀ ní bàtíjà wa mo ti débẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé forty five k làwọn fún yín owó mi dà owó mi dà kí n tó ṣe àwọn bá ẹsẹ̀ rẹ̀ kan bá tiẹ̀ jẹ́. ọ̀gá gbọ́wọ́ náà fún wa ó lè mú iṣẹ́ wa bọ̀lọ̀ níyà ẹ̀ ṣá orí ń yí tó pé one five k àyà ṣàánú ìyá yà mọ ibi tó ń tiwa náà. ó yà ó ṣàánú ọ̀gá mi àbúrò máa wò bẹ́ẹ̀ àbúrò ni máa fi ṣọ́ọ̀tù gbà mí tó fi ṣòro wá ṣàánú ìgbà mélòó ẹ ọ̀gá mi ó yà máa wò bẹ́ẹ̀ ọ̀gá mi ẹ ọ̀gá mi mo jẹ yáyín lówó mo ṣàánú ni o ọ̀gá mi skáàsì skáàsì ọ̀gá mi tó kọ̀ pàtó ìbára tó kọ̀ mọ́ tó kọ̀ mọ́ ẹlọ bẹ ṣá. àwọn kò sí wa ṣé báyẹn dá. ẹ má wọ ah, ah. ẹ má wọ rí ẹyà sípínlẹ̀ fẹ́mi sọ́bọ̀ òní. ìwọ ìṣẹ̀dá mi gbọ́ àpàsáyé lọ́ọ̀mà ráyé ń pani àpàsáyé òòó lọ́ọ̀mà ráyé ń pani orí mi máa gbà bọ́dẹ̀ kọ́ máa pa ọ́ lápàsáyé ẹ̀dá mi má sùn o káráyé má bà tiẹ̀ jẹ́ torí àpasáyé. ẹ ọmọ bá yẹn àjàgbà gbọdún bẹ gbọdún bẹ ọmọ olè ọwọ́ máa tó bá yá ẹ. ọ̀gá wọn kíkan ló ń kanṣan ọmọ lápá lọ́ọ́ jábàrì bàgìrì. lọ́wọ́ ẹ̀ ṣéètì. olóde lọ ṣe kínní ẹ̀ nìyẹn o ọmọ tó bá yá mi fúnra mi ni máa yanjú ẹ ìyá ọmọ olè. ẹ káàrin sá ẹ jọ̀ọ́ sá ẹ ṣé bá mi rí bọ ìkan ó aṣọ yẹlò báyìí ó gba báàgì lọ́wọ́ mi ni ó ní mo trace wá. sọ̀rọ̀ sókè máa bó yẹn gbọ̀. ṣé wọ́n fi èèyàn sọ àwa ni àbí ó ṣe lọ́lọ́gàn. Ah, ìwọ ṣe kí ni ẹ fún àbí. bẹ́ẹ̀ ni

anibọdà ẹ̀gbọ́n mi ni wọn. ẹ̀gbọ́n ni ta ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni scars bọdà mo rí ya ẹ̀gbọ́n. scars bàbá tiwa. scars bàbá tiwa ọ̀gá ńlá. bọdà lẹ́kan nìyí. Eh, eh, wọ yóò ah, bàbá jà. mo sọ̀rọ̀ ṣé bọdà lẹ́kan ni ta ṣé yé kò ṣí ẹ. ojú mi ò tàn mí jẹsẹ. ilé ti tàn jẹ báàgì tán bá lọ́wọ́ ẹ ti jẹ kó jẹ bá wo dọ́gbò. ẹ na ló ṣẹlẹ̀. bọdà ẹ dà. bọdà mi ni. bọdà ẹ ni scars. bẹ́ẹ̀ni. tó o lè tó o dáadáa. bí bàbá ṣe wà yẹn alayé ń wo fíìmù lọ́wọ́ ni o bẹ̀rẹ̀ kí n gbá kan jí bó ṣe wà á bó ṣe sùn yẹn. so ẹ̀mí pé wọ́n wo fíìmù pé wọ́n sùn. bó ṣe ẹ̀jọ̀ tó lọ bá mi jí aláyé wo fíìmù. mọ́ mi ni wọ́n. àkíndéédé jí wọn àkínjí. láyé bá lọ dúró tí ó lọ sẹ́gbẹ́ tí wọ́n bá ranjú mọ́ lásán ẹ̀jẹ̀ àgbẹ̀ ni o. tí bá lọ já aláyé sí tí bá gbọ́ pẹ̀ mọ́ lárí. yóò mọ̀ túmọ̀ yóò mọ̀ túmọ̀. a ní kọ́ pa àyà ẹ̀ dànù bẹ́ẹ̀ni wá ibà. oṣù ọ̀ṣà. ọ̀lọ́. oṣù ọ̀. àlọ́ bẹ ó pọ̀ lọ. àlàyé la. bàbá ọ̀. àlàyé la. bàbá ọ̀. èwo wèrè àdúró ṣe. bàbá ọ̀. ibo kí ló dé. bàbá ọ̀. bàbá ọ̀. ọ̀dọ̀. ilé ló kọ́ lọ sọ fún mọ àlàyé orí pẹ̀lú kan. àbúrò àbúrò mi ni. Ah, ó ti bẹ̀rẹ̀. ẹjọ́ ga láti à ẹjọ́ ga. mo wá wo ìkan nínú àwọn kọ́símẹ̀tì mi ní àdúgbò yìí ni so bọ́ọ̀ kan wá gba báàgì lọ́wọ́ mi ló jẹ́ kí n dáhùn yìí. Ah, àwọn ọmọ wèrè pọ̀ ń bí wọ́n ti ṣiṣẹ́ yẹn fún mi. wọ́n ti jẹ́ kí ìyá ẹ̀ mọ̀ ọ́ àbúrò mi làwọn lélẹ̀ yìí òkè ah, ṣó dọ̀mọ̀ ẹ̀ mọ̀ tó bá rí. bẹ́ẹ̀ ni mo ah, báwo la fi fẹ́ ṣe báyìí. ìjọba ńlá ànábì tiwa. àbá o àwọn ọmọ kíkan yìí aláyé tán pé ìsúnmọ́lé àbíké náà pé ọmọ yẹn ọmọ yẹn ló ṣe ọmọ yẹn ló ṣe kò dáa rẹ. ẹ kò sí ọ̀nà ìgbà tá a ti mọ tí náà ti rúró wá ẹ ká ya ọ̀rẹ́ ká lọ ṣiṣẹ́ yẹn. bíi máa jẹ́ làwọn ọmọ yẹn jà. àṣẹ ah, Victoria àwọn àti tójọ́ mẹ́ta. àyọ̀ àdà báyọ̀ àdà. ṣé wàá náà ní délé yà. Ah, ah. ok eh, eh, let's go. àbá ó ní ọ̀gá mi. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká mọ̀ ṣe bẹ ṣú ọkọ olóògùn. ó ní ọ̀gá mi. ó ti bọ̀ bá àbá. ẹjọ́ ga ẹjọ́ ga ẹjọ́ ga láginjù tó jù mí lọ tó ń jù mí nù táyé jù mí sí. láginjù tó jù mí lọ tó ń jù mí nù táyé jù mí sí. wá kó mi yọ kó mi yọ. ọjà ìyá wọn dà. ẹ níbo. ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà fàyà. bàbá àánú ni mo fẹ́ rí. náà sí a. wá ẹ pé fún mi. kí n kọ́ bàbá ọ̀gá àti a yàrá yẹrin bọ̀ ọ̀gá àti a ẹja tó fẹ́ ṣòfò dáadáa bi. yàrá yẹrin yóò ní sẹ́mu. ọ̀gá bọ́ síbí báyìí wetin ló rí. ayọ̀dẹ̀ ní méje ló ayé.

sáwọn náà gbé àbáwọn kọ aláya kọ ọjà rẹ kó di lẹ́nu ẹ kọjá rẹ jáde ẹ kọjá rẹ jáde àmì iṣẹ́ òrù yẹn wa àwọn ẹ̀rù tẹ́ gbà yẹn. bàbá o ẹ kó iṣẹ́ òní jáde ẹ kọjá ìní jáde ẹ ti jogun lówó. ẹ ti sẹ́wọ́n sẹ́wọ́n bí a lè lò bí a lè lò. mẹ́lò mẹ́lò mẹ́lò wo ti bá kí bó ẹlẹ́gbẹ̀ẹ́ ara pọ́ǹpù ni. oya na kaso ara yìí dán ọ̀dà àti ànábì tàwa. ara yìí dà ewo wèrè. dẹ́rù jáde gbọ́wọ́lọ́wọ́ lẹ́fọ̀ọ́lẹ́ ṣá. wá sọ́dún yẹ ni. àmọ́ ah, ìṣàwọn ẹrù ọ̀hún gò lẹ́ran la wọ́n kàn jẹ́ kí egun ni o. wá chẹ́ẹ̀kì ẹ̀ èwo ti ẹ̀ ń bẹ̀. chẹ́ẹ̀kì ẹ̀ yá mi chẹ́ẹ̀kì ẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀ yá mi. báàgì mi ni. ẹ̀kú ilé kó bẹ́ẹ̀ bá ti sọ aláyé fara rẹ o. jẹ́kẹ̀ ṣẹ́bí tí wọ́n ń bẹ̀. jẹ́kẹ̀ máa mi jó pé ẹ̀ ó yá ó yá kò sówó ń bẹ ẹ rí nǹkan ẹ rí nǹkan oya oya oya. ṣé wọn kò ń jọjú mi ṣá. àwọn ọmọ olè. wọn ń jókòó owó ògùn ilé. ok anyway èló lówó yín gangan. èló lẹ́yìn kó ń bẹ̀ bẹ́ẹ̀ni èló ló ń bẹ̀ jàre. thirty thousand. thirty k kò dáa sí. thirty pa a bàbá o yẹn bá lè sóòrè lè bàbá o bàbá o bàbá ọjọ́ àlekọrúgò. méjì àìló ṣiṣẹ́ owó sínú báàgì yẹn ní oṣù lè dá mi yaayin. oya scarce ọ̀gá tí a ànábì tí a oya ọ̀gá mi kò ní bàjẹ́ àwọn ọmọ òde. ṣé ó pé o kò tiẹ̀ lé. màmí kan kó pé. jẹ́ kí ẹ thirty k ní ìfẹ́ wèrè láàárọ̀ kùtùkùtù monday o ní ìfẹ́ wèrè o ó pé pa pẹ̀lú ń dọ̀ṣẹ̀. thirty k orí yọ orí yọ ya yín wa a fẹ́ ṣe òrì ẹmọ kí tẹ bá ṣe sí òrì mọ́lí olóṣì ẹ̀jẹ̀ tí ń rànú bẹ́ẹ̀ni àbí tó bá fẹ́ jalè mọ́ ibi tó máa jà sí lọ́rọ̀ ọ̀rọ̀ ṣé sàdúgbò mi ní wàá ṣe gbogbo eléyìí sí níjọ́ mi o máa kún ẹ̀yàmáyàmá ni ó fẹ́ kú ni wà ara yìí ojú àtúrárí wọn nù ó ti yẹ má lọ ṣe bí wèrè o sọ fún ọgá ìṣẹ́gun ọ̀hún tó wá ṣe wèrè wọn sì kò yẹ. lábẹ́ jẹ́ mi ìwọ pẹ̀lú àwọn eruku ẹ yìí. kàlẹ́ bàbá sògùn làwà ẹ ń jẹ́ òkú. kàlẹ́ bàbá sògùn. tí bá ní kí n pààyàn ìjà pọ̀ gan. bẹ́ẹ̀ <laughs> ni bàbá bẹ́ẹ̀ ni bàbá. ọlọ́run ti bá ní kí n pààyàn ìjà pọ̀ gan. ewúrẹ́ jésù ni ah, jésù tiwa. abẹ́tẹ̀ tèmi ewúrẹ́ bàbá. wá sọ fẹ́ tó bá sọ̀rọ̀ ṣá èmi ni scars scars ọmọ di ti ọmọ ológo tí ó kọ ọmọ inú mi ò kọ mọ mo scars gan ìbínú mi ò dé nice ó bad. gan yàrá ń gbọ́ kàkàkà no be tọ́ iná àríwú gan àwọn oṣù fẹ́ ká àríwú gan o àná wa bá wa di ẹ̀ máa fúnra yín brain oh, tẹ́ wa fúnra yín brain àwa fún yà yín kéènì ó ti yẹ. ẹlẹ́nu mẹ́jọ gbẹ́nu lọ́jọ́ àwọn òkè náà bá wo ìdájọ́ wọn ni ó ṣú ọ̀gán ju ìṣọ́ àwọn ọ̀lẹ́ àwọn ọ̀lẹ́ àwọn ẹrúkú mi ò bá náà àwọn kíkan mi ò bá náà.

àwọn àwọn olè pẹ́pẹ́pẹ́ wo lẹ ń jà káàkiri àdúgbò yìí náà ẹ kàn tó ti tì mí ládùúgbò. bàbá ẹ má blame ẹ má blame ẹ ṣáà mọ̀ pé gbogbo èjò jíjẹ ni ẹ má blame ẹ. gbogbo èjò jíjẹ ni bẹ́ẹ̀ ni bàbá. ok ẹ páàkì gbogbo àwọn ẹrù. bàbá yìí náà sábà pé èso tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ló wá ń di ibú. ẹ páàkì ẹ páàkì inú ṣe ń bí mi lọ́wọ́lọ́wọ́ yìí. Ah. màá ṣe blọ́ọ̀mù fún yàrá àgbogbo yìí. àbá o àtúnṣe blọ́ọ̀mù fún yín. ẹ má bí ẹ̀yin ìyá tó jù mí lọ tó ń jù mí nù táyé jù mí sí i wá kó mi yọ kó mi yọ jésù ọmọ dáfídì wá kó mi yọ. ìtàkùn bàbá. irú àwọn skáàṣì yẹn ṣerú ọmọ ẹ lọ́yẹ kó máa jójú tu alábẹ̀tẹ̀. àkọyọ kó máa lọ bẹ́ẹ̀ ọlọ́run. ó máa jójú tèmi lábẹ̀tẹ̀ mi. ọba mi ni wọ́n á bínú. ẹ kò sọ pé kí n má bínú ni kíngọ̀ ah bàbá o ló ṣẹlẹ̀ ah, ẹ wo scarf eh. ó ti sùn lọ́wọ́lọ́wọ́ tá a wá yìí o eh. Eh. àsìkò yìí lẹ lè ṣe kíní yẹn fún o bàbá ẹ kò dẹ̀ sáwọn bọ́ìsì kankan lára ẹ ah. kò sẹ́ni kankan pẹ̀lú ẹni tó ti sùn wọ́n gangan lè ṣe fún ẹ bàbá. nice one nice one. ẹ farabalẹ̀ ibi tá a fẹ́ gbòmìsì. gbòmìsì lọ́dẹ̀ ń bẹ́ẹ̀. ẹyin jẹ́rìí ọmọ mọ nǹkan tó máa ṣe fún mi nísì. ṣé ẹrù yẹn ṣó ti wà pẹ̀lú ẹ. ṣọ́ bàbá ṣé kí n gbé jáde ní bàbá. bẹ́sẹ̀ yẹn jáde náà. confam bàbá. ó ṣùọ́. o lè lè. ẹrù ẹrù ẹrù atakere yọrù ni bàbá Ọlọ́run ẹlẹlẹ ọdẹ yẹ ẹ sẹẹri sọrí bàbá àbáyọ kan sọ fún mi pé mo ṣe wà yìí kákan fi gbà lára ẹ kákan fi kàn lásán ọ̀rọ̀ làlà ni. èmi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé ó yẹ ká wá jàǹkà fi tẹ̀ sí. confam confam eh, eh. correct oh, correct eh, correct tó yẹ pé ajá yẹn ni ajá wà. ajá wà ọlọ ẹ má fọ. ajá dá bàbá. ajá wà. sọ́ọ́nì ah. ọ̀gá mi. ẹ o lẹ́nu jáde ah, ọmọ ọmọ ọmọ kan ni ẹ. kò ní bàjẹ́. hey boys tó bá yẹ pé tajá ni ajá wà. jalo kí n kọ́ ọ̀la. ẹ fẹ́ ọkọ gbé lọ ọdún náà. bàbá kí n kọ́. bàbá balẹ̀ àbórí ń dalè rẹ ẹ wo ah, ah, ajá tí mo sọ fún yín rè. sẹ́fún ah, yín bàbá. ẹ calm down ẹ calm down ṣé ẹ rí bó ṣe wà yìí eh. tó fi lè dalè ọ̀gá ẹ̀ yóò dalè mí gbogbo. Eh. gbàgbé gbàgbé wọ́n dára nìkan ọ̀rọ̀ fọwọ́ dára tọ̀ wá náà níbo. yẹ́sù àbá. fún jígà níṣẹ́ yẹn. Eh, bàbá bàbá ọba jíjọ ọba ijó ọlọ́run mi ò lè fún yín lọ́wọ́ lọ́wọ́ kan ni lọ́wọ́ kan ni. Gbọ́dọ̀ mi. ẹ mọ nǹkan Charlie. Eh. Anybody you know him. Anybody, yálà yẹ anybody. Bàbá lọ dá lèmi gbẹ́rẹ́. Bàbá lọ dá lèmi gbẹ́rẹ́. Ní máa mú yà yí. Ọlọ́run. Ọlọ́run lálá. Ikú máa pa. Arú máa gbèdè. A máa sáyẹ̀. A máa rún yẹ̀. Níbo? Ojú ta ni? Wọ́n ti nẹ́sì bàbá. Wọ́n ní bàbá tí wọ́n ti sùn. àlàyé ń sùn lọ. ẹ jẹ́ ká tètè ṣe kínní. káyọ̀dé ló wà ọlọ́run àpàdé. lẹ́sẹ̀ jésù èyí tí yàrá àpòrí yàrá wa. orí mi gbà mí òwe orí mi gbà mí òwe jésù yìí ó dákun gbà mí òwe láginjù ní bàbá ti gbọ́ gbé wọn láginjù ní bàbá ti gbọ́ gbé wọn àwọn ọmọ yìí. agbẹ́dọ̀ à wọ́n ṣe báwọn ọgbọ́dọ̀ ló pé méje ni. ó tiẹ̀ tí wàá mú kó sú mi ẹ wo bọ́dá mi mo sì ti ṣe ìpinnu mo wá wò wípé tẹ bá lè ràn mí lọ́wọ́ tẹ bá lè ṣe fún mi. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bẹ́ẹ̀jà ńlá bá sọ lálẹ́ omi àrílẹ̀ omi bá rọ̀ gìdìgbà bá sọ lálẹ́ odò àrílẹ̀ odò bólógìnrín bá gàjà ojú àtólé ojú àtóko. ọgbọ ewé tinú léwu àtẹ̀yí àtẹ̀yí. ìgbàgbọ́ ni dánilójú ohun tí à ń retí òun náà ni ìjẹ́rìí ohun tí a kò rí tí a kò rí rárá. Don't forget to subscribe to this channel. God bless you.